العالمين ثم الصلاة والسلام على رسوله الكريم الذي وصفه الله سبحانه وتعالى في القرآن الكريم إنك لعلى خلق عظيم وقال إنما بعثت لأتمم مكارم الأخلاق وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọlọ́run ọba tí a dúpẹ́ fún ó náà ni ọba àkọ́kọ́ ọba àgbẹ̀yìn ọba tó lànà àti ní àti ọ̀la ọba tó ní àtúbọ̀tán kó wá wá ọba tó kẹwàá tó dẹ̀ ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi ọ̀nà tá a máa tó fi jẹ́ ní ìkẹ́ nínú sàárẹ̀ àti lálẹ́kẹ̀ẹ́ àmọ́ nítorí pé kẹtayé bonus ni ṣùgbọ́n kẹtinú sáárì kò bọ́fẹ́ dé bẹ́ẹ̀ náà ni kẹtijọ́ gbẹ̀rẹ̀ àrẹ̀kẹ́yàmọ̀ kìí ṣe fà ibi náà níbi tọ́lọ̀ ń dáwà sí pẹ́kàtí wá ṣe tó máa jókùn fa orí irí tínú sáárì àti àrẹ̀kẹ́yàmọ̀ fún wa ń bẹ ọlọ́run àlékún yọnu rẹ̀ àlékún àwọn sọ̀rọ̀wátú rẹ̀ kó fún anábì bákan náà kó bá ṣe àlékún yọnu rẹ̀ fún àwọn aṣíwájú rẹ̀ tàná àwọn náà ni àwọn sàhábà àwọn ta kẹ́kọ̀ọ́ tó pọ̀ lára wọn lọ́kùnrin wọn lóbìnrin wọn tó sáfí pé kò yẹ káyé èèyàn tó dàrú tí èèyàn bá jólùgbàgbọ́ òdodo lójú ni ìṣẹ̀lẹ̀ tí wọ́n ṣe rí tí èèyàn bá ti gbọ́ eléyàn yé kò yẹ káyé èèyàn tó dàrú kò yẹ kíyàn tó níṣòro ṣùgbọ́n tí yàn bá ti kó yan wọn kéré tí yàn ti ń wo níwọ̀ pé ìṣẹ́mí tí wọn bá gbà yìí mú òun náà ló máa ń sáábà fa àṣìṣe olú máa ń sáábà fa kíyàn máa hùwà kíwà kíyàn máa ṣìṣe kúṣe àbí ọlọ́run bá kó bá kí àwọn ẹni dáadáa bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn ń bára wa sọ̀rọ̀ nípa ìnígbàgbọ́ nínú kọ́dà ọ̀sẹ̀ tó wá kọjá wá ṣẹlẹ̀ fún wa nípa ìtìkáàtùl asbáàlì ìwá àwọn nǹkan fi ṣe sábàbí láti lè fi àṣífù nǹkan ta fẹ́ láyé a ní kò takò nígbàgbọ́ nínú kọ́dà ẹ̀rẹ̀ fún alẹ́ àwọn instances lóríṣiríṣi òṣìyẹ́ gbẹ́ káfẹ́yàwó okùnfà kan lóòótọ́ kìí ṣe pé dandan bí ìyàn bá ti fẹ́yàwó ti dọ̀ràn yọ̀kú tún dọ́lọ́mọ̀ ká ṣiṣẹ́ okùnfà kanlẹ̀ láti lè máa láǹfààní àti rí nǹkan gbéṣe láyé kákan fi jàre ìṣẹ́ni bí Yorùbá náà ṣe sọ ṣùgbọ́n kíyàn ṣe kó lè jẹ́ sábàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká dáàbòbò nǹkan ní wa okùnfà kanlẹ̀ lè náà jẹ́ ẹni iná ọ̀rọ̀ yẹn náà ń jọra wọn pẹ̀lú bí ta fẹ́ gbà lónìí ọlọ́wọ́ bá jẹ́ mọ̀ yí pé ẹ̀dá lè ṣe onísábàbí olókùn fà fúnra ara rẹ̀ láti fa orí ibú fún rẹ̀ ó wá kíwà nílọ̀ pé má lọ fọ́ ara yẹn fa orí ibú o ẹ má fọ́ ara yẹn fa òfò fúnra yín ẹ má fọ́ ara yẹn fa ìparun o ní pínpàtọ́lọ́n ti ní ká má ṣe bẹ́ẹ̀ àṣépéyàn lè fọ́ ara èèyàn fàá táà lè mọ̀ sí àfọwọ́fà ìwọ ló fà ìwọ ló jẹ́ ìwọ ló jẹ́ ní sábàbí tí nǹkan ibi ṣẹlẹ̀ báyìí àṣẹ ó lè ṣẹlẹ̀ síyàn pẹ̀lú tọ́lọ̀mbá sọ fún nínú alkùránì ẹ̀ tọ́lọ̀mbá ni wala tulqu bi aydikum ila tahluka ẹ má fọ́ ara yín ẹ má lọ fi fàparun fúnra yín ẹ má lọ fúnra ara yín fira yín sínú tó léwu tí ò dá ń tẹ́ẹ̀dì bá pé kíní yóò dá o kíní yóò dá o kò yọ ọmọlúwàdí o kò yọ mùsùlùmí gidi o ẹ má sọ pé fi ń ṣe èèyàn ayà yìí náà ni mo wá fẹ́ ní kájọ wò lónìí pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ńlá kan tó ṣẹlẹ̀ sí kan nínú àwọn ẹni eré tàná Fatimatu bint Qais tó ẹ̀wọ̀n pé Yorùbá ní tọ́kọ bá kọ ní ọkọ là ń fẹ́ tọ́kọ ìyẹn náà bá tún kú ọkọ náà láṣà máa rúkan pẹ́ni náà tún ṣe máa fẹ́ kìí ṣe gbogbo ẹlòmíì ló já sí pé ó mú lọ́kàn kókó máa ṣí kiri ṣùgbọ́n méjèèjì ta dárúkọ yìí ṣokùnfà kó sọ ní dọ́lọ́kọ méjì mẹ́ta tí ń ṣáàrùn láwọn tó bá yá tírú ẹ̀ ṣẹlẹ̀ sí yálà nǹkan kan ṣẹlẹ̀ ọkọ́kọ́ àbọ́kọ́ ya paná kí ó bèèrè fún kúrò kúrò lọ́dọ̀ ọkọ àbí kí ọba tó lẹ̀mí ọkọ kọ́kọ́ gbà síwájú tìyàwó irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ lè bùkátà kó fẹ́ rì máa kò sí tó burú bí eléyàn di ìyà ń dágbé ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin tó ṣe ń bùkátà tọkọ tọkọ kọ̀ wọn àbí tọkọ kú tọwákọ̀ tọ́ tribunation tọ́lọ̀ ń dá wa tó dá sí wa lára yìí kò sọ́gbọ́n ta dá sí tí gẹ̀rẹ́sà yẹn bá ti dé ìgbéra yẹn bá ti bẹ̀rẹ̀ ó lè rọ́gbọ́n ẹ̀dá àfikò fún ní tó ń jẹ arábìnrin yìí radiyallahu ta'ala anha wa

òṣìṣẹ́ ọlọ́wọ́n bá Muawiya ló ń fẹ́ fẹ́ ni Abul Jahmi náà ti wá àwọn náà sẹ́ni proposal tí wọ́n náà náà ní interest ta ni mo lè fẹ́ nínú wọn anábi ni sallallahu alaihi wasallam ṣe orí Muawiya àti ẹ̀ fasuhun lókun láàmà alálahu ó ní òun ti ẹ̀ aláìní ni mẹ̀kúnnù ọlọ́run ni kò lọ́wọ́ tó lè fi gbọ́ bùkátà ẹ̀ àwọn olùmọ̀ ìsìn ṣàlàyé wípé inú ilé ibi tó bìnrin ti ń bọ̀ tẹ́lẹ̀ ibi tí wọ́n ti ń jẹ oríṣiríṣi ìgbádùn ni ọkọ tí ọlọ́run bá ṣòpinya láàrin wọn àti ẹ̀ ẹni tó ní lọ́wọ́ dáadáa tó ní chẹ́ǹjì lọ́wọ́ ni tó wá lọ fẹ́ olòṣì tí ó lè gbọ́ bùkátà arábìtiri pé wọn wà kọ̀mpátẹ́rù sallallahu alaihi wasallam kìí dẹ̀ ṣọkọ nìkan ló máa jẹ́ pó kọ ni tó jọ lọ́rọ̀ ọmọ nínú ilé ọlọ́lá inú ilé ọlọ́rọ̀ mọ̀ yí pé gbogbo ohun tó ní tó fi mánéjì sí ayé ẹ̀ kó tó rówó yàrá kan ni pẹ̀lú kíátíkà ofe ìyá náà ní rẹpẹtẹ ìyá ní sọ̀nkútọ̀ oníláfẹ́wá oníbàdàn onílẹ́kòó irú ọmọ bẹ́ẹ̀ yẹn tí rò wọ́n bá fẹ́ àbí tó bá gbà kò fẹ́ ṣẹrú torí pé ẹ̀wà kọ̀nfátébù mátàn rẹ̀ àwọn tànánà náàbì tún dìídì ń sọ fún ìyàwó yìí nírọ̀ yìí kò lè tiẹ̀ ó kéré sí nọ́mbà ẹ̀

ó wá ní ṣe wá rí àbújáhálì tí ẹ̀ anábì ní òun kéèsì tí ẹ̀ tí wá sallallahu alaihi wasallam tí wọ́n sọ̀rọ̀ ti Muawiya ah, Tori just like ha kálọ́lọ́wọ́ bá fi hàn ní màáríyà lè padà ní o anájá sọ fún pọ́yá fẹ́ tarabọ́ pẹ̀lú gọ́ọ̀lọ́n in yakunu fuqara yughnihim Allahu min fadli ṣùgbọ́n láwọn ọba ti fi hàn pé bó ṣe rí lónìí eh, fala asa 'an anábi ní àrùn ti ẹ̀ ni pé pàpá kí ń kúrò rẹ̀ o A èdè ni pàpá ẹgbà àlàáfọ̀ onígbà kí kí ń kúrò léjìká rẹ̀ àfáà ní túnmọ̀ rẹ̀ ni pé òun máa lú obìnrin ha tuba ìwọ ẹ̀dẹ̀ ò lẹ́ran ò lára àyà ẹ̀ ò alúwẹ́ lálùbami ara àwọn fàkàn tí wọ́n sọ pé pàpá kí kúrò ilé jẹka rẹ̀ náà ó tún túnmà tó máa rìnrìn àjò púpọ̀ èwo náà ló dá ní méjèèjì tó bá pèyàn náà bá ní rẹ̀ ní pé bó tara belé yìí náà kì gbélé o tó bá ti ogójì ọjọ́ dé o kò sí ìtúnbójúmú ní méjèèjì náà nìtúmọ̀ rẹ̀ ẹlùmíwá náà tó wá bá ń rìnrìn àjò lọ lóyìnbó fìyàwó sí nàìjíríà múnà eléyàn náà kò dọ́gba kò dọ́gba àgbọ̀dọ̀ má bára sòdúdọ̀ ọ̀rọ̀ nǹkan méjì ni wọ́n máa ń sọ fún gbogbo ọmọ ya tó fẹ́ rìnrìn àjò kẹ́kọ̀ọ́ outside country ni ṣiṣẹ́ islam wẹ́ báwo ni níbi tó fẹ́ lọ yẹn àkọ́kọ́ ohun tí wọ́n máa ń bèèrè lọ gbogbo ẹ̀dá tó bá discuss pẹ̀lú mi nìyẹn ẹlẹ́ẹ̀kejì báwo ni fámílì ẹ̀ méjọ́lè ìyàwó ó lè ṣe fídíò kọlù pẹ̀lú àwọn ọmọ àtàwọn òbí ẹ̀ kó ṣe fídíò kọlù nígbàgbà kó ṣe 24 hours ní every 3-3 days kò ká ohun tóbìnrin yẹn bùkátà sí tó yẹ pé gbàtẹ̀ bá ríra yìí ló ṣeéṣe so lábàlá délé yẹn kí kó wà rò dáadáa gbogbo èèyàn wa tọ́dẹ̀ wà lọ́run náà kí wọ́n kàn sí dáa abala tí mo sọ̀rọ̀ dé yìí gbogbo àta níyàn lọ́run náà ẹjá wo ṣìnà pọ̀ ń rẹpẹtẹ ń tó bí lára rẹ̀ nìyẹn disqualify ẹ̀ pé kò lè fẹ́ sallallahu alaihi wasallam anábìwá rẹ̀ kọ́mẹ́ẹ̀dẹ̀ lómi ìfúdúrí ẹ̀ká wò pé ńgbà tó ṣé kò wá ní fún náà alternative ni àá ah, ah, àfáà ti wa sallallahu alaihi wasallam arábìnrin ankehe usama arábìnrin fẹ́ usama òun yẹ́ òun ló fi ti irú ẹ̀ sallallahu alaihi wasallam òun ló bẹ́ ẹmú rẹ́gí irẹ́ tó lè fẹ́ usama ò máa sẹ́ni proposal kò máa sẹ́ni kìtìbà kò máa lóun ní o dẹ̀ matchmaking wọn pẹ̀lú gbogbo tọ́lọ̀ fi hàn torí wà láàrẹ ẹnìkí náà tẹnìkejì èmi àti ẹjá di abalata dé ìmú wọ́n máa béèrè níjọ́ tó bá fẹ́ fi ọmọ tí ní níjọ́ tó bá fẹ́ fi ọmọ tí ní obìnrin níjọ́ tó mọ àtọmọ tèmi ọkùnrin bá fẹ́ fẹ́yàwó àwọn èèyàn ṣèwádìí ìyá wọn ṣe rí níjọ́ tí wọ́n bá ń gbọ́ wípé ẹ̀yin máa lù ìyàwó yín ṣẹ̀wọ̀n pé ẹ ti kó orí ibú bá mọ̀lẹ́bí ẹ ti kó bá àwọn ẹ̀yẹn náà tí ó ní sábàbí aburú ni ọ̀hún tí bàbá rẹ̀ fojú ìyá rẹ̀ rí ọmọ ilé náà máa ti kọ́ lọ́dọ̀ bàbá ẹ̀ náà alùdájúgbẹ̀lẹ̀ ni bàbá ẹ̀ máa ṣe sẹ́ntúrì tàbí ẹ̀wà yìí ṣe nínú áṣìbù tàà ń pariwo yìí owó tí kó wá fẹ́ fi jẹun tí kó wá fẹ́ fi gbọ́ bùkátà àwọn ọmọ ìkan nínú mo rí sífà ìlànà wọ́n ti kàkúlẹ̀tì ẹ̀kalẹ̀ owó skú àtòwò rèé gbogbo tán ní ọ sẹ́ndì ẹ̀sí ni wọ́n ni mọ́ṣálá èyàn máa sáré eléyìn lọ́wọ́ èyàn máa sáré ń tafẹ́ jẹ èyàn tún máa sáré ìlọtọ́jú obìnrin ní ọsítù àbí èyàn tún máa sáré pé ó lè jí kéèsì ọlọ́pàá tó gbí ẹ lórí kíni lórí pòlùyàwó tó bá lé gungun lápá tó mọ̀ nǹkan ṣe tí gungun ẹ ń kàn bá ní gbó lọ́lọ́ gẹ́gì wọ́n nǹkan mí fagbára ẹ jẹ́ gbogbo ọmọ ìyá tó ṣìkù lórí pòṣìlú ìyàwó ẹni bì ní ẹ òjò àwọn ẹni rítàná ó dẹ̀ ń bá ọlá àwọn ọmọ ẹjẹ́ orúkọ tí ẹnìkan kọ́ ló ń ò ó ti ń bá ọlá àwọn ọmọ ẹ náà jẹ́ ó ń borúkọ wọn jẹ́ ayé a máa wò wọ́n àwọn akẹgbẹ́ wọn ma wò wọ́n pé ẹ̀wọ̀ dùn wọn orúkọ ara wa ṣe ẹ ká ní good reputation ká má jẹ́ ní sábàbí aburú fún àwọn ọmọ wa àti fẹ́ bí wa pàápàá jùlọ àti fẹ́ sìn wa àfá àti wà làwá ń sọ yìí sallallahu alaihi wasallam Ànábì olókàndẹ́mù lílù obìnrin yìí tàníwọ́ wá fi ti ẹjọ́ níbo ni wọ́n ti rí o ó yẹ ká bèèrè lọ gbogbo ọ̀tọ́ bá rí o ìwọ náà tó dẹ̀ jẹ́ pé ìwà àti ọkùnrin tó máa ń lùyàwó rẹ̀ nílùú bàrà rẹ̀ ó yẹ ká fura sí wọn náà ó yẹ kí jẹ náà tètè ké gbàjarì síta pé bá mi ọkọ mi torí pé n tó ni pé bí ọ̀rẹ́ yìí ṣe wọ̀ yẹn ìwà á bẹ̀rẹ̀ wọn ẹjá ibi tí lílù nílé ìta fi ṣàkàbé yìí kí wá ń ṣe lílù nìkan ọ̀ èpè ń kọ́ ọkùnrin mí nínú ilé báyìí yìí tó kù ní kó náà gbéwò ọ̀rọ̀ rẹ̀ tó ń jábọ́ lẹ́nu ẹ̀ síyàwó àbí sáwọn ọmọ ó kéré lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ òdì ti padà áàfẹ́ sickness padà affect àwọn ọmọ ẹ̀ náà ẹjá kíẹ̀sì àwọn ọmọ yìí ń wò wá àwùjọ náà dẹ̀ ń wò wá inú ilé bí tá ń gbé wọ́n wò wá àdúgbò bí wà wọ́n wò wá bí wa ambassador Islam ni wá ẹjá ṣojú ẹ̀ dáadáa níparí wọ́n náà tó jóbìnrin tó ọkọ

ìyá àwọn ọmọ yẹn ní ìyá ọmọ yẹn dẹ̀mọ̀ pé yóò bá sọ pé ọmọ burúkú ó fẹ́ ọmọ burúkú ò ṣe ní ìwọ́ burúkú yẹn ìwọ́ ni yákíyà tó tí ń ti yẹ ọmọ yẹn gbálẹ̀ ọmọ ọmọ mi lè ní kí yẹ máa hẹ́n tó bá ti lè ní kí yẹ máa wà kí ṣe rú ìyá báyìí ló máa wọlé ẹ̀ tó bá wọbẹ̀ láàárọ̀ kílẹ̀ tó ṣọ́ àdábẹ̀rú o màmá báwo lẹ̀yin náà ṣe rí irú ìwà wo ló wà lára yín ẹjá káwà náà train ara pẹ́ ibi tí mo kù síre ẹnu kùn mi lábalábá yìí mo máa ń sọ fún alọ́pọ̀lọpọ̀ gbà kíkó wa náà máa bèèrè lọ́wọ́ àwọn alásùnmọ́ wa lọ́wọ́ àwọn ìyàwó lọ́wọ́ àwọn ọmọ lọ́wọ́ àwọn ọkọ serious pẹ̀lú ìyàwó kò lè sọ tẹ́lẹ̀ ayé ẹ̀ ń já o ti wá béèrè ní ọjọ́ ti sọ tẹ́kínò tí tó sọ yẹn kò ṣàtúnṣe jákọ́kọ́ ẹ sọ fún ẹ kíkọ́ wá mójú tó ti ẹ̀ kó ṣàtúnṣe kọmọkéwú náà súnmọ́ àfẹ́ kó pè sáàkéèsí káfà náà sílẹ̀ fún olè pèmí sáàkéèsí kalẹ̀ olè pòbí ẹ̀ sáàkéèsí àwọn tó bá kọ́ jù ẹ̀rẹ́ tó bẹ́ pè sáàkéèsí má jẹ́ kó jẹ́ public kódà ẹni tí ó jù ẹ̀rẹ́ fọwọ́sọ́